Ǹjẹ́ ìwọ ti gbọ́ ìtàn ìjàpá ọkọ Yáníbo rí? Ìjàpá elétekéte. Wọ́n sọ ìtàn kan fún ọ lálẹ́ yìí. Ní ayé àtijọ́, ìjàpá ó jẹ́ ọ̀rẹ́ àwọn èèyàn. So ní ọjọ́ kan, ó lọ kí arábìnrin kan nílé. Wọ́n ń ṣe àsáró àsáró ẹlẹ́mìí méje tó dùn tí òórùn rẹ̀ gan gbalẹ̀ wọ́n ń bi ìjàpá ṣé yóò jẹ ó lóun ò jẹ wọ́n ń bi pé ṣé yóò jẹ ó lóun ò jẹ ìjàpá kò pẹ́ ẹ̀ fúnra rẹ̀ ló bá lọ di àsáró kọ́ má bàa ka ló bá yọ fìlà lórí ló bu àsáró sínú rẹ̀ ló dè mọ́rí ó padà síbi táwọn èèyàn wà wọ́n bí pé kí ni ṣe ìjàpá ò lè sọ̀rọ̀ ìsà ń mú un mọ́ra ń mú un mọ́ra ń mú un mọ́ra ìgbà tó ṣetán tó jáde tí ó débi tí yóò ti lọ jà sáró yóò ṣí fìlà báyìí gbogbo ohun rẹ̀ ló bá sáró lọ. ẹ ìyá àgbà kò wá ní ohun kankan lórí mọ́. bẹ́ẹ̀ ni ọmọ mi àtìgbà náà ni jàgbá ti dẹni tí ń gbórí rẹ̀ kódóró káàkiri gbogbo àgbáláyé èyí fi kọ́ wa pé ká má ṣe níwò ojú kòkòrò tó bá bí wá pa fẹ́ jẹ nǹkan ká sọ bóyá fẹ́ jà bá jẹ ká má máa tijú nǹkan tó ń wá tá a bá sì ní jẹ ká mọ̀ jẹ ìwà àlùmọ̀kọ́rọ́ ẹgbẹ́ àlùmọ̀kọ́rọ́ kò gbéni débi tó dáa kò dáa rárá ẹja máa hùwà tó dáa ó dàárọ̀ o.